Oríṣà. Òrìṣà. Olóríṣà. Olórìṣà. Ache, Ache, Ibae ẹ bá Ibae, Ibae, nù. Ìbà ẹ ìbà ẹ ẹni tó nù. Èṣù láròyè. Èṣù láròyè. Kí nǹkan máa ṣe màmá kẹ́yìn. Kí nǹkan máa ṣe ẹ́ màmá kẹ́ ènìyàn. Alájìkí. Alájìkí. Ògún àwanilẹ̀. Ògún abánilé. Ògún Onílẹ̀. Ògún Onírẹ̀. Alacheri owó. Alájẹrí owó. Àfiná màálù. Àfiná màálù. Ògún aláwẹ̀dẹ. Ògún alágbẹ̀dẹ. Ọ̀chọ́sì. Oṣòṣì. Ọ̀dẹ̀mátà. Ọ̀dẹ̀mátà. Ajílọ́dà. Ajílọ́dà. Orí jẹjẹ o. Orí yèyé o. Ọ̀chún. Ọ̀ṣun. Ìyálóde. Ìyálóde. Aládé. Aládé. Idẹ. Idẹ. Ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀. Omíyọ. Omíò. Yemaya. Yemọja. Olódò. Olódò. Aláró. Aláró. Olókun. Olókun. Òrìṣà oko. Òrìṣà oko. Ọya. Ọya. jansa Ìyá àsán. Hekwa hei. Èèpà. kan. Ọ̀sányìn ẹlẹ́sẹ̀ kan. Ìrùkẹ̀m. Ìrùkẹ̀. Ṣàngó. Ṣàngó. Ọba kòso. Ọba kòso. Káwo o. o. Ọbalúayé. Chagwana. Ṣọ̀pọ̀nná. Ọlọ́fin. Olódùmarè. Ọlọ́run. Olófin. Olódùmarè. Ọlọ́run. Babaláwo. Babaláwo. Ifá Ọ̀rúnlá. Ifá Ọ̀rúnmìlà. Ìbòrú ìbọyè ìbò ṣíṣe. Àbọrúbọyè o, àbọyìbọ ṣíṣe. Àbẹ̀ríkúlà. Abẹ́ríkúra. Gbẹ́milẹ́rẹ̀. Gbẹ́milẹ́rẹ̀. Ìlù bàtà. Ìlù bàtà. Àyàn. Àyàn. Dìlógún. Ẹ̀rìndínlógún. Ara oúnjù. Ara ọ̀run. Àràyè. Àràyè. Ẹ̀gùn. Eégún. Ikú ló bí ọ̀ṣà. Ikú ló bọ̀ṣà. Mọ̀júbà. Mọ̀júbà. Mo dúpẹ́. Mo dúpẹ́. Mo mo forí balẹ̀. Omi tutu ana tuto ilé tutu. Omi tutu ọ̀nà tútù ilẹ̀ tútù. Obinibiku obinibiarum obinibiofo. Obi níbikú obì níbàrùn obì níbi òfò. Ire. Ire. Má fèrè fún richa Ma fèrè fún òrìṣà. Babalocha, Babalocha, Ìyálọ́ṣà. Ìyálọ́ṣà. Obìnrin. Obìnrin. Ọkùnrin. Ọkùnrin. Ọmọ. Ọmọ. Pàtàkì. Pàtàkì. Omi ẹ̀rọ. Omi ẹ̀rọ.